Foreign Service Institute, Yoruba Basic Course, Unit 6. Basic Dialogue, Dialogue for Learning. Fe, fe, la, la. Iwe, iwe, lawe, lawe. Mo fẹ́ làwé. La Mo fẹ́ ràwé. I want to buy a book. Mo fẹ́ ràwé. I want to buy a book. Mo fẹ́ ràwé. Èló. Èló. Èló. Èló èló ni How much is it? èló How much is it? èló ni sílè sílè ọ̀kan ọ̀kan sílè. sílẹ̀ sílẹ̀ kan sílẹ̀ kan. one shilling. sílẹ̀ kan. one shilling. sílẹ̀ kan. lana, lana, mo rà kan. mo rà kan mo rà kan kan I bought one yesterday. Mo rà kan I bought one yesterday. Mo rà kan ra èló èló èló ló la á èló ló How much did you pay for it? Èló ló How much did you pay for it? Èló ló